within the heart of Nigeria, a West African country, lies a place of ancient wisdom, spiritual power, and breathtaking beauty. Welcome to the Oshun Oshogbo Sacred Grove, a UNESCO World Heritage Site and one of the last remaining sacred forests in Africa. that started over 600 years ago when an hunter named Olutibeng, during one of his hunting expeditions, came from a town, Ikolio, in search of greener pastures and animals. You know, the hunters in those days do travel very far and wide, and one day when Timaeus was going out on his hunting expedition, he came and discovered this river. Because at Ogoli then, their main problem was scarcity of water. So when he discovered this river, he returned back to Ogoli to inform the king that, oh, I've seen a big river which will be sufficient for us even during the dry season. So, with the intention to come and settle down beside where the river was, they migrated from the Polu to the place. The enchanted land of over 122 hectares has been revered for those who believe it to be the dwelling place of the goddess Oshun. The Oshun River, which flows gently through the grove, is believed to possess mystical powers, washing away sins and purifying the soul. In 2007, obìnrin òyìnbó kan tó wá láti United States I was there on that day obìnrin yẹn wá lọ sí etí odò Ọ̀ṣun níbi ojúbọ ó wá ń sọ níjọ yẹn wípé ìwọ Ọ̀ṣun tó bá jẹ́ wípé lóòótọ́ ló bá máa fún àgàn tó bá nílò ọmọ lọ́mọ bó ń ṣe wà òun ti marry for the past seven good years òun ò dẹ̀ medically wọ́n dẹ̀ test ni wọ́n sọ wípé òun wà medically fit tó bá yẹ pé lóòótọ́ òun fẹ́ bí ìbejì kó tó di ọdún tí ń bọ̀ bí ọlọ́run ṣe ń bẹ tí ẹ̀mí ẹlẹ́dẹ̀ ń bẹ láàyè obìnrin yẹn bí ìbejì even bí àwọn ọmọ yẹn ṣe kéré tó ó gbé wọn wá láti US wàá celebrate Ọ̀ṣun lẹ́fọ́ lórí rẹ̀ bí àwọn ṣe magazines tí wọ́n tẹ̀ nígbà náà gan tí wọ́n publish píkṣọ àwọn ọmọ ẹ̀ síbẹ̀ àkọ́kọ́ nìyẹn tí ẹ bá jìnnà ọ̀kan tó wà nítòsí ọ̀dọ̀ wa níbà yìí ẹ ti máa máa gbọ́ bàbá Ifáyẹmí Ọ̀ṣúndàgbòlù Ẹlẹ́bùíbọn tí wọ́n jẹ́ pẹ́sẹ́ńtà bàbá àwọn òfòṣogbo ìbíbà yìí ní ojúbọ Ọ̀ṣun ẹni ìtàn sọ fún wa pé ìyá tó bí wọn ló ti tọrọ rẹ̀ in fact ìdí nìyẹn gan tí wọ́n fi ń pe bàbá ní Ọ̀ṣúndàgbòlù ṣùgbọ́n ṣùgbà tí ìyá wọn náà ti wọ́mọ wọ́mọ wọ́mọ tí ò tó ti lo oògùn lóògùn ìgbà tí wọ́n wá tọrọ wọn ní ìdí ọ̀sán lẹ́wọ̀n àwọn pé gbogbo àgbo kankan tí wọ́n jẹ́ ń lò kí wọ́n yí dànù bóyá pé àgbo ọ̀sán nìkan ibi tí bàbá yẹn ti bẹ́ẹ̀ ni orúkọ ọ̀sán dànù. In this revered sacred forest, harming the natural world is strictly prohibited. Devotees believe that the animals and trees are an integral part of their spiritual community and therefore hunting or logging is considered a sacrilegious act. All the living creatures inside this forest, including animals, fishes in the river, trees, and other things, they were regarded as symbolic sons and brothers of Oshola goddess that also needs to be protected. That is the reason why we don't allow people to hunt the animals, or cut the trees, or farm, or do anything. And also we want to ensure that this place remain in its original form as it was in the old days. However, vandalism and desecration erode the grove's sanctity. Irreverent visitors and treasure hunters damage ancient artifacts, shrines, and sacred sites, disrespecting the grove's cultural and spiritual significance. àwọn nǹkan tí à ń dáàbò bò ń bí tá à ń tún ṣe ìmíì máa ń kán lápá nu wọn nípa ìfẹ́ ti àwọn tó wá wòran especially lásìkò ọdún yìí èrò máa wọnú bíbà yìí wá tèrò bá dẹ̀ wọ bíi wá ẹ mọ̀ láti control wọn ẹlòmíì gan máa máa fọwọ́ lé orí àwọn nǹkan yìí tí wọ́n bá dẹ̀ ti kán so that is one of the challenges another challenge is see this World Heritage Site very large in size about one hundred and twenty-two hectares of land ló wà níbà this one hundred eh, eh, eh, twenty-two hectares of land loopholes wà tó ń wọnú bí in different areas, and many àwọn ọmọ tí ò gbọ́ràn àwọn miscreant we call them miscreants many wọn ló ń wọ bí yìí wọ́n lè gba ẹ̀yìn wọlé tí wọn ò ní gba normal place wọlé because we are just having three main gates here officially wọn ò ní gba bẹ̀yìn wọlé then nítorí pé kíní yìí fẹ̀ káàkiri ẹni ìwé ẹ̀ lè gbà wọlé these challenges are very enormous. ṣe rí èrò tó máa ń wá kò sí ó jẹ́ ọ̀nà ló jẹ́ ìpèníjà ńlá fún wa kò sí bá a ṣe fẹ́ ṣe kò sí ọ̀nà gbogbo ọ̀nà tá a ti dá láti wò pé ẹ ká tiẹ̀ ṣe ká lè manage àbí ká lè control bí èrò ṣe ń wọlé bí èrò ṣe ń jáde ó jẹ́ ìpèníjà ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ní ọdọọdún bá ṣe ń kojú àwọn ìpèníjà yìí náà bẹ́ẹ̀ náà ni ọ̀nà àbáyọ ń jáde ọdọọdún là ń gbọ́n sí ọdọọdún là ń tún rí ọ̀nà mìíràn pé kẹta bá tún ṣe lé lọ́dún yìí báyìí bá a dẹ̀ ṣe ń ṣe lọ́dọọdún yẹn náà ó ń jẹ́ kí ọ̀nà àbáyọ kó máa wà fún wa ọ̀nà míì tó tún jẹ́ ìpèníjà ni pé ní pàtàkì jùlọ ní àgbàlá Ọ̀ṣun tí arúgbá bá ti dé ní àkókò kan náà ni gbogbo èèyàn fẹ́ wọ ọbẹ̀ tí ó máa ń fa pé àtira wa àfúnra wa ṣùgbọ́n olódùmarè ò jẹ́ ká ní òkú ènìyàn lọ́rùn olódùmarè ò jẹ́ ká ní pé ẹnìkan ṣera wọn léṣe ní ìdí èyí ní ìgbà tèmi gan kọ́kọ́ dé ibà yìí àwọn ìkan tó tún jẹ́ pàtàkì jùlọ ni pé àwọn ọmọ gànfẹ́ àwọn ọmọ tó yẹ pé tiwọn àdúrà làwọn èèyàn láwọn wá gbà ìran làwọn kan wá wò olè làwọn wá jà à ń yọ fóònù à ń yọ owó à ń yọ gbogbo ẹ̀ à ṣe ká má fẹ́ kù tá a lọ sí ilé ọlọ́run gan nígbà míì irú ẹ̀ náà ń ṣẹlẹ̀ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọdọọdún ni kinní yìí òun wálẹ̀ sí òun wálẹ̀ sí. To sustain the beauty of the Groove and Annual Festival, residents have asked the government for adequate security measures to be put in place to protect the Groove, festival attendees, and local residents, ensuring a safe and peaceful experience nípa pé àwọn security uh, professionals wa both uniform and àwọn tí ò ń wọ uniform kí wọ́n jọ ká bá wa jẹ́ kí wọ́n tún pọ̀ díẹ̀ sí i kò ń ṣe láti wá dẹ́rùbà àwọn ènìyàn ṣùgbọ́n nígbà tí àwọn èèyàn bá ń rí wọn ó tún máa ń ṣe ó máa ń jẹ́ kí ẹ̀rù pé à tí mo bá ṣe irú kan báyìí tán bá gbá mi mú ibi tí mò ń lọ kò mà ní dà àti pé irú àwa tí à ń ṣiṣẹ́ yìí náà a nílò pé kí tó bá ti di ìgbà ọdún ẹ jẹ́ ká gbé síta ká wá volunteers àwọn tó yẹ pé wọ́n fẹ́ ṣe lọ́fẹ̀ẹ́ ṣé rí gbogbo àwọn táwọn ń bá a lè dá ṣe nígbà tá a bá nérò bíi ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún táwa ní káwa seventy four àbí seventy eight ká máa control irú crowd yẹn it will be very difficult tí a bá lè ṣe nǹkan kan tó yẹ pé à á pín fọ́ọ̀mù jáde àwọn wo ni wọ́n fẹ́ bá wa ṣe akitiyan ọdún ọ̀ṣun láì ṣe pé wọ́n fẹ́ fún gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sí ìlú wọn gẹ́gẹ́ bí ìfẹ́ tí wọ́n ní sí orílẹ̀-èdè Yorùbá tí a bá rírú yẹn tó bá tó wọ́pọ̀ mọ́ wa wọ́n á ti register maybe two or three months á ti screen wọn á ti wò pé ṣé lóòótọ́ ìfẹ́ ló ní àbó tí wọ́n á ṣe nǹkan míì kó má wàá fi orúkọ ìjọba máa tún ṣe kínní tá a bá lè ṣe yẹn á tún jẹ́ ọ̀nà mìíràn fún wa láti tún ní pàtàkì jùlọ abẹ àwọn ìjọba torí lẹ́yìn ọjọ́ kejì tá a bá ti parí ọdún Ọ̀ṣun ìdọ̀tí tí ẹ máa rí ìdọ̀tí tí ẹ máa rí ní agbègbè yìí kò ń ṣe nǹkan tí ẹnìkan lè dojúkọ àwọn gúrùpù kan àti ẹgbẹ́ àwọn ni wọ́n bá wa tún gbogbo ìgboro ṣe kíjọba wa pé àwọn kó wọn ránṣẹ́ through the ministry of state ministry of environment bóyá àwọn oyes ní àbí mi ìmúrúkọ tí wọ́n ń pè wọ́n sí tó bá di àárọ̀ ọjọ́ yẹn kí wọ́n tètè wọlé tó bá tètè wọlé kájọ ṣe torí pé àrò òfin kan tó wà fún wa ni pé bí bíbá yìí ṣe rí báyìí nígbà tó bá di ọjọ́ kejì ní ọdún Ọ̀ṣun kò gbọ́dọ̀ sí ìdọ̀tí kankan mọ́ ó wá jẹ́ tẹ́ bá ṣe ń wò wá látago mẹ́fà àbọ̀ láti máa dé látago mẹ́fà láti máa wà nínú igbó yìí kò ní í ṣe pẹ̀lú ipò kò ní í ṣe pẹ̀lú tó gbé lórí bí ọ̀gá gbogbo wa à ń ṣàlẹ̀ ni ṣùgbọ́n mi ìrètò yìí títí di aago mẹ́rin látago mẹ́fà di aago mẹ́rin kò ń ṣe nǹkan tó rọrùn láti ṣe tá a bá pọ̀ sí a jẹ́ kíṣẹ́ yẹn kó tètè yá nítorí àwọn àlejò míì tí wọ́n tún fẹ́ wọlé. We believe if government can fence the whole of this uh, water utility site it will put a hand to this security problem you have. It will just have one or two uh, entrances or gates. So whoever that wants to come in, you know, it won't be easy for him or her to come in. So we'll be able to secure this place. Ocean Sacred Grove is a testament to the power of nature, culture and spirituality in Yoruba land. May its beauty wisdom, and magic inspire us to cherish and protect our planet's precious heritage.